tage tage tage tage means flirt tage means flirt ó fẹ́ máa bá mi tage ó fẹ́ máa bá mi tage